الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضاه أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك الحمد لا مانع لما أعطى ولا موسى لما منع أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن سلك سلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية المباركة السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ونوبة ọba tí tí wà ní òwúrọ̀ yìí pẹ̀lú gbólóhùn alhamdulilayi ẹni àyà náà bá dà máa máa sánà wà ní ìṣòro. kí àti kẹ̀kẹ́ ọ̀rọ̀ bá rẹ̀ wà Muhammad sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ bá wà rẹ̀ àṣà àbẹ̀ rẹ̀ gbogbo àdúrà tí ẹ̀kọ́ sì ti di ẹ̀kẹ́ ẹ̀sà. ní ẹ̀yìn a tún máa gbé yẹ̀wò nípa tíra tí a kó pa rẹ̀ yìí àti àwọn àjò والأذكار المعذورة عن النبي المختار رضي الله صلى الله عليه وسلم في اليوم والليلة àwọn àdúrà àti àwọn ìrántí èyí tó ṣe pé ó gé ọ̀dà níbi ọmọ ọmọ sáàlá àlọ́sọ́lá ẹni wọ́n sílẹ̀ ní ẹ̀sà kí ọlọ́run lọ́lọ́run bá kọ́ máa bá yálà èyí tó ní àti láàárọ̀ àbí ìdúnyàtì lálẹ́ tíra yìí tíra kẹni tó ṣe pé bàbá tí ó ṣe ó ṣe gbìyànjú láti jẹ́ pé kó lè bá rọ̀ wá lọ́rùn ká sì lè bá mọ ọlá èyí tí ń bẹ fún àwọn àdúrà kọ̀ọ̀kan yálà àti máa ń ṣe tẹ́lẹ̀ tá a mọ kílà níbi sọ nípa àdúrà náà tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àìtì ẹ̀ ṣe rárá tààfù lè múra sí èyí sáàtù máa gbéyàwó lónìí òun náà ni àdáwàtú wàlẹ̀ àdùkáàrù alìmọ̀kọ̀yẹ́dẹ̀tù ìsọ̀báhí wal masa àwọn àdúrà àti àwọn ẹ̀rẹ́ tí èyí tí wọ́n sà lẹ́sà fún òwúrọ̀ àti ìrọ̀lẹ́ qala nabiyyu sallallahu alaihi alẹ́bíà muhammadu sallallahu alaihi wasallam sọ báyìí wípé سيد الاستغفار أن تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ó sọ ọlọ́run bá sọ pé tí ẹ bá wá fẹ́ wà oríjì lọ́dọ̀ ọlọ́run gbólóhùn tó ti pé òun ló jẹ́ olórí mú tí ẹ máa ń fi wọ́pọ̀ ojú lọ́dọ̀ ọlọ́run ọba òun ti kẹ́ wọ́n sọ láì pé ilé ọlọ́run ọba ò gẹ́gẹ́ ní olórí rí ọ̀sẹ̀ tí ìjọ sí lọ́sí lódò àti ilé ọlọ́run ọba àgbà ẹ̀rọ lọ́dọ̀ ni mo sì jẹ́ ẹrú rẹ̀ mo sì wà lórí àdéhùn tí mo fi mí sí wọ́n sì ń pé àdéhùn náà pẹ̀lú bí mo ti lágbára mọ́ ìrọ̀lọ́wọ́n ọba mo wọ lóṣùṣọ kó o níbi aburú èyí tó ṣe pé ìdílé wọn ìrọ̀lọ́wọ́n ọba ìjẹra èyí tó ṣe fún mi ni mo fẹ́ sọ ni àbí ìjẹra tó ti bá wà fún mi sọ́dọ̀ mi oníwòsàn fún sáfóríjì fún mi torí tó kọ̀sọ̀ tí wọ́n ń sàfóríjì ẹ̀dá àyà àti ìrìn ọlọ́run ànábì àwọn ọmọ sọ́ọ́lá sọ sọ pé tí ẹ̀rẹ́ ti sàdọ́ àyẹ̀mọ̀ kọ́lá àti ẹ̀nà ha mú kìnà ìdí ha ẹni ọba sàdọ́ àyẹ̀ ní ojú mama tó sì ní ìbíyèlé lórí rẹ̀ pé ohun tàbí ti ní àwọn yìí òun ti rí bàmá àtàlẹ̀ ìyẹ́ òní nínú ètò ọlọ́run ní òsì yá síwájú wọ́n tó ń wá lọ orí ẹni bẹ́ẹ̀ nínú àwọn ará ajá سيد الاستغفار أن تقول أن لا أنت ربي لا إله إلا أنت وخلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر فإنه لا يغفر الذنوب إلا كان إيه، لا يبنى صوم هو تقول من قال من الناس ترى تقول في عليه الصوم وهو ممكن بها òun náà ti jẹ́ nìkan sí pé ó kú inú sísọ rẹ̀ pé àmọ̀dájú fẹ́ fóun wípé àbá ah, ah, ìbára ti gbìyànjú aṣọ fún òwe sọ pàmò àtàkùnlá ní oṣù ìhà ìwé ẹgbẹ́ ti jáde láyé tó ní òwúrọ̀ owó mi àdìjẹ̀ náà nínú àwọn ará ilé ẹ̀jẹ̀ nínú ẹ̀jẹ̀ wá mi àlẹ́ mi nílé ìjà kọ́ ọ̀dà sí ẹ̀yẹ yóò sí pàmò àtàkùnlá ní oṣù ìhà ẹni ọba tọ́ nígbà tó tí ó lọ ọwọ́ padà kú áàpùlọ níbẹ̀ lọ́wọ́ ìjìnlẹ̀ haúsá ní àdìjẹ̀nì tàbí ká sọ náà ara aláìjẹ̀nì لما أنت وجهي لا إله إلا أنت فنقتنع وأنا على عهدك وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إلى الله قال: "أنا المريد وسنسجد تصبر في الباب ramadan ó sì jẹ́ ẹrú rẹ̀ ó sì wà lórí àdéhùn rẹ̀ èyí má déhùn rẹ̀ ṣe pẹ̀lú mo ti lágbára ma èyí wọ lójú sọ owó ibi àwọn ètò bá ní o mo sì gbà pé ìyọ́ náà bá ìlera rẹ̀ bẹ lórí o bákan náà mo gbà pé tí n bá sí ọ̀rọ̀ mo máa ṣàforíjì lẹ́sẹ̀ ní o ṣàforíjì fún mi nítorí ọlọ́ba pé pé kì í ṣàforíjì lẹ́sẹ̀ àyàfi ìyọ́ ọlọ́run àdúrà yìí ó pàtàkì gan nínú àdúrà tí ó kà pàtàkì ẹlẹ́ẹ̀kejì annabi muhammad sallallahu alaihi wasallam ya kafa bidiyo da annabi sallallahu alaihi wasallam a ku ko wasu ne tafa awa sa ya rasulullah bin sallallahu alaihi wasallam ma da kuntu bi aqrabi la dabatni bariha ah kuma pàdé àkíyèsí ó sì sáré jẹ lálẹ́ àná léyìn máa ń sábà ṣẹlẹ̀ káwọn gbogbo bá gbogbo sí pọ̀ tó ṣe pé ń gbàdúrà bá fi mọ́jú bàbá alágbẹ́jọ́ ń kọ́ àrí mọ́sálásí tí láà dé ẹ̀yìn mọ́bà ní ìkìlọ́ta lálẹ́ àdáwọ̀ ìkìlọ́ta lálẹ́ àdáwọ̀ ẹ̀yà jálẹ̀ òun wọ́n sọ Muhammad sáadà sọ̀rọ̀ àmàlà òkúta ní àmàlà wọ́n sọ wọn bá wà kọ́ wa ó fi kárákùn tó ti jẹ́ kọ́ bá wà ní bá sọ gbólóhùn yìí nígbà èèyàn lẹ́nu àti kí èyí gbà ọ kí ni gbólóhùn náà àwọn olùdókẹ́ ni wọ́n ti gbà ìta máa ṣe ṣọ́ọ̀bù máa gbọ́dọ̀ pọ̀ àwọn olùdókẹ́ ni wọ́n ti gbà ìta máa ṣe ṣọ́ọ̀bù máa gbọ́dọ̀ pọ̀ àwọn olùdókẹ́ ni wọ́n ti gbà ìta máa ṣe ṣọ́ọ̀bù máa gbọ́dọ̀ pọ̀ ẹ̀ẹ́dẹ́ tánẹ́ náà gbólóhùn ìrọ̀lọ́run ọ̀dá tọ́bẹ̀ ti sọ láǹtẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kí kí ó lè kó nira lẹ́ka pa kò sí nira lẹ́ka tó fẹ́ bọ́ látọ̀gbà kì í yé ṣùgbọ́n yìí gbọ́dọ̀ sọ pé wọ́n ti fi wa lọ́rọ̀ apá pàpà jùlọ tí bá ń lànà ìṣúná pàpà jùlọ tọ́ba yìí pé wọ́n fi kọ́ pẹ̀lú pé ó ní ó sùn lọ́mọ́sìn ìgbà pé ní òtì sọ tàbí ọgbà sọ káwa mùsùlùmí àbẹ́bí àwọn ọmọ sàálà lọ́nà òfìkọ̀ wà bẹ́ẹ̀ ní kàmá sọ̀tọ̀ àwọn olùkọ́ ẹni máa tẹ̀lé ìta àmà ní ṣàfihàn ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ fi ti sọ́ọ̀nù àbó kò ní ṣẹlẹ̀ nínú ìgbà mi ó sọ lọ́wọ́ láti tẹ̀lé yóò gbọ́ bá rẹ̀ láyé ká ọwọ́ sọ gbólóhùn yẹn lẹ́ẹ̀mẹ́ta àyíká ọwọ́ sọ gbólóhùn yẹn lẹ́ẹ̀mẹ́ta nínú ẹ̀ fi gbà máa fẹ́ sí rẹ̀ kọ́mẹ́ǹtì ẹ̀nà bá gbá iṣẹ́ pé ọ̀sẹ̀ kó jẹ́jẹ́ àdúgbò àbúṣẹ̀ kó lọ ní àbúṣẹ̀ kó sínú ṣọ́ọ̀bù àbúṣẹ̀ ìgbà ṣọ́ọ̀bù ká ọ̀mẹ́ni tó gbélé ṣáájú ẹni tó kọ ọ̀gbọ́n owó tó fi kọ ó tó máa lò ó nínú agbọ́dọ̀ tẹ fọmọ ìtòlù fún ìdójú ọ̀sọ̀ fúnra rẹ̀ lórí bẹ́ẹ̀ máa fi àwọn aláàfà tí ẹ láti wá bàtà ìdó àtẹ́tẹ́ nígbà tí èkó òun sì yòókì yóò sì yá tó tó gbogbo náà lọ́wọ́ apá àkùnrin ìdáàbò mọ́ gba ṣọ́ọ̀bù kan kí ni mo fi ń ṣe tá a fọ ọkọ̀ gbà. tó sì pé wá ti délẹ̀ ìbáyìí. lọ́dọ̀ ẹ̀kọ́ mẹ́wàá àgbà lọ́wọ́ wọn bọ̀ àfáwá ta ṣáàtú yà sílẹ̀ àfáwá ta nígbà tí ojú ò sí ìgbà ó sì rọ̀ nígbà tó ní ti ìgbà láti ṣe láwọn àpọ̀ ìdáhùn láàmú wọ́n fẹ́ máa táwọn ìṣọ́lẹ̀ nílé ẹlọ́sí báyìí ẹlọ́sí báyìí.

ọmọ táwọn sọ́nà lórí ọmọ ọmọ fẹ́ ìjọba ṣọ́ọ̀tù méjì nínú táàtù ìdílé ọkọ̀ méjì kíkà ọba títí ṣọ́ọ̀tù ní ààyè tuntun ní fọ́ ọkọ̀ tó pé àwọn òṣèké mọ́tìlẹ́ńtà mọ́tìlẹ́ ṣọ́ọ̀tù wọn fọ́lá òṣèké mọ́tìlẹ́ńtà mọ́tìlẹ́ ṣọ́ọ̀tù wọn fọ́lá àwọn òṣèké mọ́tìlẹ́ńtà mọ́tìlẹ́ ṣọ́ọ̀tù wọn fọ́lá tó ń fi ṣọ́ọ̀tù yẹn dà mọ́tìlẹ́ tí a kẹsàn gbólóhùn yẹn tọ́wọ́ ti wọnú ilé yìí yàrá lọ́gbà yìí pálọ̀ lọ́gbà yìí ọgbọ̀dẹ̀ rẹ̀ méjì mẹ́ta lẹ́rẹ̀ ọ̀sán tí a lọ ìṣẹ́gbẹ̀rẹ̀ ọ̀pọ̀lápá tí tí ó fi kúrò láyé ọdún mẹ́ta lórí ọdún márùn-ún lórí ọdún mẹ́wàá lórí ìṣọ́nà ọ̀gbẹ̀rẹ̀ ọ̀pọ̀lápá nípa níbi àwọn ọmọ sàrọ̀lá sọ́nà ìgbésẹ̀ bá ti lè ọwọ́ sọ̀kalẹ̀ láyé lọ́nà ọ̀sọ̀ gbólóhùn mẹ́lẹ̀ lẹ́ta tí ó fi kúrò láyé bẹ́ẹ̀ àpá àti màkì àjẹ́ pé a lè lórí gbogbo bí ayé náà bá yẹ a lè lórí gbogbo ayé náà tá a bá yẹ. tábí wọ́n má bàa tó wa látọ̀dọ̀ pé àwọn tó ń fi bẹ́ẹ̀ máa ń fi iṣẹ́ nínú fáláfá. ọ̀pọ̀lọpọ̀ àjọyọ̀ ṣọ́ọ̀kù mi ń bẹ pé ẹni tó bí ọ̀ṣẹ́ á sàbùn síbẹ̀ lè rí nǹkan ẹni mọ́lẹ̀ lẹ́ ó lè so nǹkan ẹni kókè lẹ́ ó ti pàlùjẹ ló wọlé bọ́wọ́dé lọ́dọ̀ àwọn kẹ́kẹ́ mọ́tẹ́lẹ́ ìta máa ń fi ṣàtúnwà wọ́n di àjọyọ̀ náà Kí ni èlò ogun náà mi ní èlò pàṣẹ olóògùn? Kì í ṣe ìlànà ìgbàlá ìgbà ìta. Nínú àwọn àgbà àkọsí àlejò Muhammadu sọ̀rọ̀ ṣọ́nà tó ká máa wí ní bàbá orí láàárọ̀ ìgbàlódé níwọ̀lẹ́ tó ká máa wí ní àjìlá. Àwọn olùkíni náà ti lẹ́yìn dáa. Á bí ṣàtúnṣe àpapọ̀. Mo wá sọ̀rọ̀ ọlọ́run ọba pẹ̀lú àwọn gbólóhùn ẹ̀ pé kò ní ti àgbóhùn gbogbo tọ́jà. Gbogbo tọ́lọ́ àwa bí wọn mọ àmọye wọn àmọye wọn tó pọ̀ tó ẹni kó bẹ́ẹ̀ nu wọn fi àtìlẹ́nu bẹ́ẹ̀ nu wọn ìdílé bẹ́ẹ̀ nu wọn gbogbo àwọn ọmọdé ọba dá àti wọn ọba lórí ìṣòro kò ní bẹ́ẹ̀ gbogbo wọn tó ti kọ́ náà ọba tó wà láti sọ wa níbi àwọn olùkọ́ máa ń sọ̀rọ̀ yìí tọ́nà ọba ló tó sọ yẹn àbí àlejò ìdáwọ̀ yẹn tọ́nà ọba ló tó sọ yẹn bọ́ọ̀lù ọgbọ́n ìbùkẹ́ wọ́n ní ogbe wọ́n ní máa tèé mọ́jú wọ́n ní máa fi kápá wọ́n ní máa fi wàkó ó sì wá ó sì ní ẹ̀mí sí ìkẹ̀yẹ̀ pé ilé ìlú sọ̀rọ̀ níjọba ọ̀pọ̀tọ̀ ọ̀tá ẹ̀dẹ́ ìhá ìdí máa lọ yìí ọmọ àti bí ní látòmí ọ̀pọ̀dà lé ṣùgbọ́n yẹ kí láàká yẹ sọ fún ah, mo dé ta ló sọ mo tún gbà pé mo tún àmọ́ sọ gbogbo ẹ̀dá nínú gbogbo ọba kan ẹni o lè fi làákà yìí rẹ bẹ́ẹ̀ náà lẹ́yìn kó lè fi làákà yìí rẹ pé a ah, ti ń túmọ̀ sí pé ní ìgbẹ́ ọ̀rẹ́ ara sọ ó fi dé ìgbà bí òun ajẹ́kọ̀ òun yẹn ọ̀jẹ̀ jẹ̀jẹ̀ nígbà tí ń jẹ́ lọ yẹ gbọ́lẹ̀ lọ yẹ gbọ́lẹ̀ sọ̀tà ah, ọdún ọdún ẹgbà gbé mi. ọlọ́run bá nìkan ní máa ń sọ ẹ̀dá ọlọ́run bá ti tó ń sọ ẹ̀dá àwọn ti máa ń sọ ọmọ ìdílé bákan náà nínú àdéhùn náà káàní nàbí sọ́ọ́lá ọ̀sọ́lá nígbà ń sọ ọlọ́run tọ́ba jí ìwọ̀lẹ́ kọ yóò sọ bá ìgbé àmùsáyínà wà àmùsáyínà lọ́dọ́kọ́lélá wàlẹ̀ àmùdílá láàrínlá ìlúlọ́lọ́ وحده لا شريك له يحمده ولا الحمد وهو على كل شيء قدير فبيسألك خير ما في هذه الليلة وخير ما بعدها وأعوذ بك من شر

لا إله إلا الله وسنجد تقوتي أسلام وبعلا وحده أصل لا شريك له وسنجد قدره وصوره له الملك ومن كفر ولا الحمد ومن الله ولا كل شيء قدير وسنجد أسلام على البرع لولي المكان رب إذا لا أبعد أسألك خيرا mo ń bèèrè lọ́wọ́ rẹ̀ kọ́yọ̀ lọ́nà ìyáàdì orí kí n bẹ fún kí n bẹ nínú alẹ́ ọ̀lọ́ọ̀ọ̀ orí kí n bẹ nínú alẹ́ mo bèèrè lọ́wọ́ ọ̀kọ́yọ̀ ọmọ àbáyà àti orin tí ó tún tẹ̀lé ọdún ìgbà tí ó tún tẹ̀lé alẹ́ orin tí tún bẹ lẹ́yìn rẹ̀ mo tún sọ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ wà àwọn tó fi kàmì ìṣẹ́lẹ̀ máa fi hàn ní mo tún wá wà lórí sọ́wọ́ kó ní bí a fi ń bẹ nínú alẹ́ yìí ọ̀ṣọ́nà bàbá rẹ̀ bákan náà àtàwọn tí ń bẹ lẹ́yìn alẹ́ òun ló sọkún bẹ́ẹ̀ rọ́ ìrẹ́ náà bá wọ àwọn òdòdó kàlẹ́ ìrìnlẹ̀ mo wọ ọlọ́dún sọkún bí kí n jó lóró jù wọ́n ti jó lóró jù ìjọba rújú sórí ìṣèkébà bákan náà má jẹ́ ń jẹ́ onígbéraga sí gbéraga gbéraga sí onídùmọ̀ láti má jẹ́ jẹ́ rọ́ ìrẹ́ náà bá wọ àwọn òdòdó kàlẹ́ ìrìnlẹ̀ kó o ti di ìdáná o wà lábùsùn kan àti ìlànà sàárè. ó sọ náà bá nílé wáyé àtúnṣe àkọọ́lẹ̀ lẹ́ẹ̀dẹ́gbà àríwá tó bá ti mọ́jú náà láàárọ̀ àti mọ́jú yìí. kéèyàn ti sọ láàárọ̀ báyìí ti àtúbà náà wàtúbà lórúkọ nílá wàlẹ́hàmdùlélá láìlá ìlọ́gbọ́ wàdà wùlá ṣẹ̀fẹ́ الملك والحمد هو على كل شيء قدير ربي اسالك خير ما في هذا هذا اليوم وشر ما بعده وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده رب أعوذ بك من الكسل وسوء الكبر رب أعوذ بك من عذاب النار وعذاب كان في صوت النبي محمد صلى الله عليه وسلم إن ما أتوا عليه تو قال ما صايا بإذن الله تعالى إذا استلم أفعل لك عمر wọ́n sọ̀rọ̀ fún wa pé ó ṣe ọlọ́run lámì ọ̀gbọ́n lọ́sùn lọ́sàn án lọ́sàn án yẹ́dà àwọn àrùn láì fi àwà kí ẹjẹ́ kòkó ṣe ọlọ́run bá lè fi àdúrà yìí lẹ̀ kéyí náà yóò ṣe sí fún tọ́ba mọ́jú yóò ṣe wàhírí náà yóò ṣe tọ́ba tó dìwà lẹ̀ yóò tún ṣe àdúrà wọn láti àwọn táwọn ilé ìfi lẹ́wọ̀ àdàmọ́mà إني أسألك العافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو على عفوك والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم اصل عوراتي وعامل روعاتي اللهم احفظني من بين يدي ومن قلبي ومن يميني ومن شمالي ومن فوقي وأعوذ بأرواحك أن أغتال من تحتي نعم صلى الله عليه وسلم àfọ̀n kẹta wọn sọ pé ó ń tí ọlọ́run lè fi àwọn gbólóhùn yìí lẹ́ òkú bá mọ́jú yóò sọ tó bá jẹ́ òní yóò sọ kí lọ gbólóhùn náà àlàáfọ̀mà ìyọlọ́wọ́ bá wọ kí ni àkọlù kalẹ̀ àfihàn tàbí fi yàn wọ́n mo ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé jogún bá wọ ìní àtàlùkàlà àpò ọ̀wọ̀dà àbíyà ìbéèrè lọ́wọ́ rẹ̀ àmójúkó ìbéèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ àmójúkó fún mi bákan náà pẹ̀lú jùgbọ́n àlàáfíà fún fìdí ní nínú ẹ̀sìn ẹni àmójúkó fún mi bẹ́ẹ̀ òjùgbọ́n àlàáfíà fún mi bẹ́ẹ̀ ọdún ní yáà nílé ayé ẹni àmójúkó fún mi bẹ́ẹ̀ òjùgbọ́n àlàáfíà fún mi bẹ́ẹ̀ wà á sì nínú àwọn eh, ẹbí àwọn ọmọ ni àwọn ẹ̀gbọ́n ni àwọn àbúrò ni bá ń jogún àmójútó fún wọn kó sì jogún àlàáfíà fún wọn wà máa rí àti dúkìá àgbẹ̀ ọmọjẹ́ ni oníṣẹ́ ọwọ́ ọmọjẹ́ ni olùdíṣòwò ìjọba ìjọba ọmọjẹ́ ni olùṣòwò ni wọ́n jẹ́ ni ohun tí mo rí mọ́ jẹ́ dúkìá tí ìrìn sí ìrìn jẹ́ tí ìrìn mú bá ń jogún àǹfààní bá ń sàmójútó fún bẹ́ẹ̀ oṣù bá ń jogún àlàáfíà tó fún yìí Aláhùnà ìrọ̀lọ́wọ́ bá òtútù làwọn ọmọ àti omi láti rí ìwọ̀n omi láti bá ń kó. A jẹ káwọn ìwọ̀n máa tẹ́rẹ̀ ní wàá nínú ìrọ̀lọ́wọ́. Kí ní lọ́kà bá dẹ̀? Gbogbo tí máa ń pààyàn lẹ́yìn kéèkéè tí máa ń jẹ́ pé èèyàn mú ọkùnrin ó máa lọ ọkùnrin ó sọ́mi láti wọ́n ọ̀mìnà kọ́lùfì sọ́mi látẹ̀yìn wà ń yẹ̀mí sọ́mi látọ̀tọ̀ wà ń ṣí máa sọ́mi látọ̀tọ̀ ìbọ́ọ̀kì sọ́mi látọ̀kẹ̀ wà ń lóbi àwọn ọmọdéka a ní àkùntàrí ìjà bákan náà wọ lóbi sọ pẹ̀lú gbọ́sẹ tóbi tó Ìṣòwò tí gbóná òun yìí fi yàtọ̀ sọ́kọ̀ pípa ẹgbẹ́ àwọn tó máa ń kọ̀kọ̀ kìí ṣe fẹ́ lọ́wọ́ bá ni wọ́n máa ń pè ìyá ìṣòro ká àpànìmáyẹjú ìníkẹ̀kẹ̀ká èèyàn ẹgbẹ́ wọn òkú ọ̀run bẹ́ẹ̀ làwọn pè jù nítorí tàbí ẹ̀kọ́ yàtọ̀ sí àwọn ṣùgbọ́n ní tí bá ń gbọ́ wọn sí àwọn mùsùlùmí máa ń kọ̀kọ̀ tí bá tuntun kà fọwọ́ ìpè gbogbo àgbà bàtà láti kọ́ wa lọ́sọ̀rọ̀ ẹ̀

lórí ìjọba fàná gbogbo àwọn tó yẹ kó wọn ti dájọ́ nínú bá tí wọ́n lọ yìí wọ́n ṣàfihàn ọ̀fọ̀ wọ́n ṣàfihàn ìrọ̀ bá wọn òkú wọn ní gbogbo wọn wọn tún jẹ́ ẹni tí wọ́n ń gbà wọn bẹ lórí ayé ẹni kútu ni wọ́n wọ́n sì yàtọ̀ síra wọn kúrò náà wọ́n á ti jọra wọn ẹni tí ń pọ̀pọ̀ ní gbóhùn òun hmm. fi àbí àwọn ọ̀gá ọmọ في الدنيا والآخرة اللهم أن تقبل العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم اللهم اللهم أبي ربنا أبي ربي أسلمنا ọlọ́mọ ọba làálà sáré sí lọ ẹni tó lọ pé ẹ̀jẹ̀ àkókò àbálùjẹnu àti tó sàfihàn rẹ̀ lọ́gbọ́lọ́ àyíkú máa ta nínú àwọn méjèèjì yòókù ọlọ́run bá ti ní sí ilé ìlú ìwọ̀n dáhà àti ìdọ́tún ìfẹ́ nìmọ̀ ẹni tí wọ́n padà fún ilé làwọn olùbẹ̀rù ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run bá mẹ́rin máa padà fún mi ọ̀dọ́ ìyá tí mo kà ní àná ẹtí bá bá ń sàmà dáa ní ọlọ́run bọ́ ńlá òbí kàkúrò àwọn èèyàn bákan náà nínú àjọ àti àṣírí àwọn ọmọ sàálà àtẹ́gbọ́n wọ́n fi kọ́ ọmọ rẹ̀ fáátímà wọ́n fi kọ́ ọmọ rẹ̀ fáátímà fáátímà sí nínú ìyá wa tá a bá lò ọjà sílànà ọlò kí ká tó ni ọmọ àlẹ́bí yìí sì àwọn ìyàwó àlẹ́bí yìí yá wa ọlọ́lọ́pẹ̀ ní pílẹ̀ náà ló ń sọ sílẹ̀ níta yíké wa àjùwájú ọmọ àjùwọ̀n ẹ láwọn ìyàwó àlẹ́bí àwọn ìyá òun ìgbàgbọ́ ìgbè ni wọ́n sì tọba tó wá fẹ́ yọ ẹ̀kọ́ ní ọdún ọkọ̀ òdòdó lórí ìsìn ìyá wa kódà sí ẹ̀ máa bàbá tó bí wọn lẹ́kọ̀ọ́ àbúbá sì ló bá iṣẹ́ wọ́n máa ń lọ bí aṣọ aṣọ àtàwọn sọ̀yàwó àlẹ́bí wọn ti wọ́n síbẹ̀ náà ti wà lóko bàbá lẹ́jẹ̀ yìí wọ́n a máa sọ pé èyí ìyá wa tọ́lọ́run bá lóko wọn níyà ìyẹn náà àwọn sàánú náà wò gbà ọmọ ìyàwó àlẹ́bí ti ṣe ìgbéyà fún wọn nígbà tí ọlá níbi ni wọ́n jẹ́ bàbá ah, ẹ má fi làbẹ́ ìwọ́ o wọn kà ní Muhammadun àbà àhàdì mí òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba ní òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba náà ẹ̀rẹ́ ọmọ pé ní bàbá ṣùgbọ́n wọ́n yàwó rẹ̀ ìyá inú wọn ní máa ń jẹ́ kí ìyàwó ẹ̀ka ní òsè bẹ́ẹ̀ máa fi bí ìyá kódà wọn nínú àdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tó wù lò nínú fíkìwò rẹ̀ tó wù lò òun ni wọ́n ń tọ́ba sílẹ̀ kì í kíkọ́ sùn wọ́n rí bí ìyàwó ẹ̀ka lúgbìn òjòrin ajé torí pé ibi yóò ti bá dé ọ̀bẹ̀ yí ọmọ mílẹ̀ mọ̀ ọ̀kàbàrẹ̀ tẹ́tẹ̀ bí sáré ọba ti tẹ́ tó tọ́ wọ́n ṣùgbà torí lẹ́yìn ikú àníyàn ó tún lo 45 years lórí ayé lẹ́yìn ikú àníyàn ìyàwó ẹ̀ṣà tún lo 45 years lẹ́yìn bàtà nìjọ́ ìṣẹ̀lẹ̀ ayé wọn ọ̀fà pẹ̀lú pé ilé rẹ̀ tó gùn yìí ó jẹ́ kọ́ rẹ́rìn lo ìmọ̀ lẹ́yìn ìdàgbàsókè pọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀hún pàdé ìwọ̀ sọ̀rọ̀. ṣùgbọ́n fáfímà ọmọ rẹ̀ ló ṣe káàkiri lọ sí ìyàwó ní fáfímà ọmọ kẹsì tó padà sẹ́kùn fún kẹyìn náà nì lẹ́yìn bàtà ló fi lóṣù mẹ́fà òun náà sọ àná bá anábìyàn Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ pàdé ìwọ̀ sọ̀rọ̀. àdéhùn wa sọ fáfímà ń jẹ́ pé má yẹ̀ ما أوصيك به أو تقولي إذا أصبحت وإذا أمسيت يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إذا نفسي فقط أحد الله أكبر أنا كنت أطيع أباك أريد أقوم أمر أباك أباك ما يمنع كنو أديو أن تسمعني ما أوصيك به يمكن ọmọ agbọ́n ṣe pé mo fi ṣàṣọtẹ́lẹ̀ fún ọmọ pípọ̀ máa sọ pé á ń tẹ̀kùn mi ọmọ àtọ́bá ìyá àtúgbà tọba dòwúrọ̀ wà ìlà àǹfàìsì tọba dìrọ̀lẹ́ ọmọ àtọ́bá ìpín yá hajjú yá pọ̀jù yá hajjú yá pọ̀jù ó pè ní ọba láàyè àti ìrìn ọba tó fi pé ọ̀dájú ẹni tó ọ̀fara sí kẹ́kẹ́ kẹ́kẹ́ ọ̀fara sí gbogbo àwọn yòókù àdájọ́ iná bá lọ kó dájọ́ jájọ́ ọ̀sẹ́ni kan dájọ́ mọ́ ọlọ́run ọba ní àlùkò ìṣó ọba tó dájọ́ tí ọ̀pá ara ṣe kẹ́kẹ́ àwọn alábàárà sọ ọlọ́run ọlọ́run ọba ọ̀pá ara ṣe kẹ́kẹ́ ọ̀gbára ní kẹ́kẹ́ ọ̀rá ti ta ní èsì ọ̀rá ti dídí ọ̀gbẹ́gbẹ́lẹ́ àkẹ́lẹ́ èdè ní òun kí a máa gba ọlọ́run fi yẹn ọlọ́run kò fẹ̀gbẹ́ lè lọ́kẹ̀ tó láti wáyé àwa láti fẹ̀gbẹ́ sí nǹkan ẹ̀mí náà ní ìgbẹ́gbẹ́ sí jẹ́kẹ̀ o àkànnì èdè o ò lè dá sí o ò lè dá gbogbo ọ̀fẹ́ jẹun ọ̀fẹ́ mọ́mi ọ̀fẹ́ jáde ọ̀fẹ́ wọṣọ ọ̀fẹ́ wọ bàtà ọ̀fẹ́ lọ lùkà ọ̀fẹ́ fọwọ́n ti kó wọlé lọ́wọ́ fún ara rẹ̀ wọ́n fẹ́ jẹun wọ́n fẹ́ jẹun ìdálẹ́ fún fún ẹ̀fọ́ wọn lẹ́nu òkú ọ̀fẹ́ lẹ́nu fún ààrẹ ó ní bùkátà sani bọ́tà ọlọ́ra lọ́dọ̀ ẹ̀ ti ta ó ní bùkátà sí máa jí kìrì fún ọ̀nà ìlú máa jí yóò ní yọ lọ́ọ̀bì sọ̀rọ̀ ẹ̀ rárá ó ní ọ̀fẹ́ sẹ́yìn àti ó ní bùkátà sí kòdé kòdé eh, bùkọ́ bùkọ́ kọ́ lọ́ọ̀bẹ̀ onímọ́tò fúnra rẹ̀

ní ẹ̀ sọ pé yá hajjú yá kọjú yá hajjú yá kọjú yá hajjú yá kọjú ọwá tó tó kẹsì nípa ọ̀wà àdúrà ti gbólóhùn títí ìyẹn náà lọ torí pé ọwá lónà mẹ́ta náà lọ wà ní ọwá lọ sọ́tò bàkọ́wà ọwá lọ sọ́tò alẹ́ mọ̀wọ́n ọwá lọ sọ́tò tọ́ Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Òun náà lọ bẹ̀rẹ̀ sọ́tò bàkọ́wà nítorí lọ́wọ́ bẹ̀rẹ̀ sáájú kan ha alihamdu ló kọjú ọba adáyé ọba tó dájú tí ọba rà ti kẹta tí ẹ̀ lè ṣe pé ó kọ́ lọ́wọ́ ọba méjèèjì kan wá sọ̀tọ̀ ọ̀fẹ́rẹ́ ní ẹ̀ ọlọ́run mọ́ gbà gbà rẹ̀ ṣùgbọ́n anábì ti kọ́fà gbà rẹ̀ ti kọ́fà tó mọ̀ pé kí lọ́ kọjú rẹ̀ kọ́ máa ti lọ kí kọ́ máa gbọ́ ìwé tí mo sọ̀tọ̀ tẹ́lẹ̀ kọ́ máa mo pè lọ́ba rẹ̀ mo pè lọ́ba tó dájú rahmatika pẹ̀lú àwọn ọ̀rẹ́ ọlọ́run ọ́sẹ́bí ìwọlé lágbára agbára ó ti lò ọlọ́run kò ju agbára fún yìí ṣùgbọ́n ìjọ ọmọ ìdí ènìyàn òkú ọ̀run àwọn nǹkan ẹ̀mí ni máa dùn ìrẹ́ wá gbà ní ẹ̀yìn ẹ̀yìn jù rẹ̀ kó lóòfin àtàmọ́kọ ẹ̀bẹ̀ yìí

òtò ní bẹ́ẹ̀ sẹ́lẹ̀ lẹ́ẹ̀ ọ̀sọ́kókè ó mú bẹ́ẹ̀ ohun tó bẹ́ẹ̀ kọ́dà bọ́ lálùjẹ̀nu àlùjẹ̀nu ti ń sẹ̀lẹ̀ látàrí àlejò kan ọba òkè kan síbẹ̀ láti wọn abọ́ òní òkè tó wà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà tó dúdúdú tó tó ṣe pé gbogbo àwọn ìgbésí ayé yẹn ọ̀rọ̀ ọ̀gùn fáwọn kìnnìyàn mọ́ àwọn náà rí pé kàkà tó dọ́rọ́ ọmọ ìwà àrẹ́gbà wọn wọlé ẹbẹ̀ náà àjẹ́nú ló gún wọn lọ orí òkè ní wọ́n sálọ náà wọ́n lọ wọlé ẹbẹ̀ bàbá ti mú wọn bọ wọn dòdì ní gbogbo òkè tí wàá rí náà òkè ìbàdàn òkè gbogbo àwọn òkè wọn ṣe rí lọ náà gbogbo àwọn ẹgbẹ́ ńgbà tó ti bá tì wọ́n tó rí pé á ah, nígbà bàbá bá ẹ̀rọ àwọn ọ̀gá mi náà ti dé bí ìṣe máa ń náà bá pé bọ̀dá àtẹ́gbẹ́ ládùúgbò ní lókè ọlágbà gbogbo wa ní lámùgbé àà ah, bọ̀dá wa ibo nígbà wọn yọ ní ọkà nílò ọba ni pé bọ̀dá ẹsẹ̀ ń jẹ́ ìjẹ́ ọ̀pọ̀ àwọn ọmọ ṣí lórí ìwé o ah, bọ̀dá wà láwọn ọmọ ìdá ìpínlẹ̀ ìdíjà orí ẹgbẹ́ mi lọ gbogbo wọn náà wọ́n ti kú ní ìdí àti wọ́n ah, yọ̀ Ìtọ́wà sọ lórí ọdọdọ àtúntò ibi ìmọ̀ wọlé ní ó ìdílúgbé lọ́dọ̀ ọwọ́ lẹ́bí kẹfẹ́ àwọn bàbá dìbò wọn bọ́. Àwọn olùgbèdà ilẹ̀ ṣe sọ. Ọlọ́mọdé àwọn oṣù tí ọ̀dà. Ọlọ́run bàlá máa jọ́sìn fún àní jọ́sìn fún kàní. Àwọn òfin yẹn ti di pé àwọn àti àwọn ẹlòmíràn máa wà yọ máa fi òfin yẹn sí agbára. Yọ máa tọrọ agbára sí ẹ̀yìn ìjọ ẹ̀yìn olóòkè ẹ̀yìn igi nìkan ẹ̀yìn tẹ́ ẹsẹ̀lẹ̀ yìí dúró tó wọ ọdún tí ọ gidi o ẹ tó ọbẹ̀ àbójútó ẹ̀wọ̀n lè gbogbo tí ń tọ́ ọ̀yà àwọn àjẹ̀mú kan rẹ̀ ti táwọn ti ní ìfẹ́ òun ẹ̀rẹ̀ ló àwọn dáta náà àwọn lẹ́yìn ìlú àwọn wọ́n yọ wọ́n wá gbọ́ ọlẹ́ tí wọ́n náà lè gbé àwọn wẹ́dẹ́ ṣùgbọ́n tí wọ́n bá fún ọ ní nǹkan tí ń kiri ọ̀pọ̀ níwé ìgbà náà rẹ̀ ọ̀pọ̀ níwé ìgbà iṣẹ́ àgbẹ̀ bá jẹ́ tó máa ń tẹ́ńtẹ́ ló nínú ọjọ́ kọ̀ọ̀kan gbà ní pé à káà níjọ ọlọ́run ọjọ́ kọ̀ọ̀kan gbà yé èdè àwọn àbá àti ń lọ ọgbẹ́ gbọ́dọ̀ wọ́n lè nígbẹ́ lórí ọlọ́ ṣe kó àǹkàlẹ̀ mọ́sáà ìtọ́ba ti ń di láàrọ̀ láàrọ̀ ìtò ọ̀dájí tọ́ọ̀tọ̀ orí ẹ̀ tó máa lọ́tọ̀ ní ọba yìí ìjẹ́kó tó kù ẹlòmí tọ́ọ̀bà ti ewẹ̀ táàrẹ̀ mọ́bi tí ó máa gbẹ́sẹ̀ ní ìgbẹ́ àdúrí ẹ̀ ní ọmọ àwọn ìlú ọ̀sùn ìbú rẹ̀ àlejò ọ̀pọ̀pọ̀ àjọ ọ̀sùn ìbú yìí báwọn àmì ìlú máa ń gbé wọn ṣùgbọ́n

ọjọ́ máa gbọ́ wa gbọ́ wa nínú àwọn ìgbẹ̀ nígbà ìgbẹ́ jẹ́ mùsùlùmí nígbà ìta bẹ́ẹ̀ náà àwọn oníwọ̀n máa wò pé ẹni ó sọ́wọ́ di mùsùlùmí yà ìjágbó rọ́ọ̀kà pẹ̀lú ogun tá ní ìbáni lágbára gẹ́gẹ́ bí ìwọ̀n tọ́lọ́ nǹkan wà dé tí ó ju bẹ́ẹ̀ lọ àjágbó rọ́ọ̀kà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àníbi àwọn ọmọ sàálà ìṣàlọ́ tó kọ́ bá tó mọ̀ kọ́ wà pé yá kí ìyá pẹ̀lú ìlànà ti dá sílẹ̀ ìyọ́lọ́wọ́n lọ alàyè yẹn olùdádúró ni ọ́ pẹ̀lú àánú rẹ̀ wọ̀wọ̀ lálágbára afúnṣe ní ṣáàlẹ̀ kòlá gbogbo ọ̀sẹ̀ ní ayé ní bá ń tàtúnṣe àtẹ́kẹ̀rẹ̀ tàtúnṣe ọkùnrin ṣáàlẹ̀ kòlá alámọ̀rí ni yẹ́yẹ́ bá ń tàtúnṣe rẹ̀ pátápátá ọ̀lá àtẹ̀kẹ́lẹ̀ ìlànà sí ìtọ̀rọ̀ bàbá má fi mi nìkan lẹ́yìn ìṣèjọ́ àyà má fi mi lẹ́yìn ìṣèjọ́ àyà ìṣẹ́jú ká tẹ̀síjú káyà ọwọ́ pàtàkì agbójúlú azòkè ká gbé wọn lọ pa bí o ṣe ju bẹ́ẹ̀ lọ wọ́n fún mi lè lè ṣe tí o ti ẹ̀kọ́ ara láti ẹ̀sìn ìlànà sí jẹ́ pé nìkan ní máa ní máa dábò ẹ̀mí àbí wà pẹ̀lú ọlọ́run bá ti tó láti wà pẹ̀lú èyí عزيز تعرف داخل باذن الله تعالى داخل في يومين آه، باذن الله ويبين كلا بوكا كان له كذا هناك حديث هذا كذا قال النبي صلى الله عليه وسلم اذا اصبح توصل له بطبع مولد يصبح في اصبحنا على فكره الاسلام وكلمه الاخلاص ودين نبينا محمد صلى الله عليه وسلم وملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين ما كان من المشركين طبعا مجرد يصدر كلا دعنا يصدر أمجو على فترة الإسلام لوي agbóorí pé ẹ̀ka wà lórí ìlàgbóorí pé gbogbo ìrẹ̀lẹ̀ ẹ̀kọ́jẹ́ mùsùlùmí àdámọ́ ọmọ ẹ̀gbẹ́ ìrẹ̀lẹ̀ ẹ̀kọ́jẹ́ nítorí ọba dàbí àwọn òbí rẹ̀ ní nǹkan yìí jẹ́ àdámọ́ tó bá ti pé àdámọ́ tó bá ti ń kó ẹ bá ti fẹ́ mọ̀ àwọn ní kọ́ yọ ń bẹ̀rẹ̀ fún bọ́ wájú ní kẹmà wá bí níbi èrìta nínú kan fọwọ́ báyìí tàbí kò sí aṣọ báyìí yóò bẹ̀rẹ̀ òsì ọkùnrin yà gbójúgbò mẹ́ ó gbójúgbò lọ́nà obìnrin tàbí kọ́ máa wọlé ṣùgbọ́n obìnrin inú bọ́ sọ́wọ́ ọmọ ojú tàbí kó fọ́ ọmọ ojú rẹ̀ kó máa kí lọ ojú rẹ̀ àmì lọ́jẹ́ pé ah! ojú yẹn ní ẹ̀kọ́ òyìnbó wọn gbà tẹ́lẹ̀ ìwọ náà ti mọ̀ pé ó yẹ kó máa wà kọ́fàkì pẹ̀lú action yẹn ó yẹ kó máa wà kọ́fàkì. àdámọ̀ bẹ́ẹ̀ ni wàá ní àdámọ̀ ọmọ ìbéèrè ní àdámọ̀ wa ni pé wọ́n bí wa lórí ìsàmù. káàdì nípa tí wọ́n mọ̀ dúró ni pé àtúwáhánà aláàfíìsì ọ̀sẹ̀ ìsìlá amọ́jú lórí pa wà lórí agbọ́n ìsìlá ọ̀kẹ́ ní mọ̀tìlẹ̀ kan àti gbólóhùn mímọ́ gẹ́gẹ́dẹ́ kí ni gbólóhùn náà àtúwà lórí gbólóhùn yẹn nípò sẹ́yìn tí ìjọsìn tọ́ sí lódodo àtúwà lórí gbólóhùn yẹn òun láti bá jù ní sábà títí dúpẹ́ gbólóhùn yìí òun náà ìfẹ́ lórí ìbẹ́ ó ti àtúní ìlò orí ibú lọ́dọ̀ ọlọ́wọ́ bá kí ló fà ó jì lẹ́yìn tó ṣe pé ó jí sẹ́yìn ó gbé wá lọ́pọ̀ lórí tí mọ̀ ọgún ìbọ̀ ọgún rẹ̀ láì ọ ní ẹ̀zọ́ ah, èmi ni yóò ṣe mọ́ ọlọ́wọ́ jẹ fún ọ ìbọn ní àjọ́kẹ́ ń sún ìjẹ́ bàbá lọ wọ́n fún ọlọ́ ni wọ́n fún ọlọ́ àti dẹ́rẹ́ làwọn ti dé gbogbo gbèlè lọ mú kí ọmọ abá yé sí ikú lù pé à ń kọ́ wọlé lórí rẹ̀ lóògọ́dé lóògọ́dé lóògọ́dé níbẹ̀ ló dàbí ẹni tí wọlé síra tàbí wọ́n gbé lọ́dọ̀ jẹ́ náà lọ́dọ̀ ẹ̀yìn jẹ́ bẹ́ẹ̀ ló ti di wá ní èyí tí kò sí ra mo ti bá yí ní ìkọ̀ǹtẹ̀ lọ́gọ́lọ́hùn ṣùgbọ́n wá ojú tún ọpẹ́ ẹ̀rọ náà á ti bàtà náà amọ́jú o wà á ti bàtà aláàfíṣẹ́ aláàfíṣẹ́ ìsìlám amọ́jú lórí agbó ìsìlám ọ̀kẹ́ ní mọ́tí ní ọkọ̀ á sì mọ́jú lórí gbólóhùn láti láti lọ́mọ́ yìí ní ìlẹ̀bí yìí ní Muhammad àti wá mọ́jú lórí ẹ̀ ìsìn àmẹ́lìyàn ti ìsìlám wọ̀mílẹ̀tì àdínà ìbọ̀rọ̀ àti ìlànà bàbá wa Ibrahim àníyífà bàbá wa ọjọ́ Ibrahim àníyífà ó tẹ̀sí rẹ̀ pé kò sí nǹkan mi lẹ́yìn ọlọ́ mùsùlùmí ẹni tó ti wá ìfẹ́lẹ̀ fọ́lọ́ ọmọ kánà nínú kò sí nínú àwọn ọ̀sẹ̀ bọ́ àdéhùn tó tẹ̀lé tó gba tó fẹ́ jọ òun náà ni pé alẹ́bí àmọ́sà àti àtọ́gbámọ́jú yọ̀ọ̀kọ̀ fẹ́ àṣùbáhánà aláàfíṣọ́ Islam وكلمة الإخلاص وملة أبينا إبراهيم مخلصين له الدين وإذا أمسى قال من ذلك تون شاء الله بابا مجمع يوسع دعا هنا يتجدي أبين تاسو لا أبا الله دي لا أبين بطرة الدين يعني إنه أبلا لك يا محمد Gbogbo èdè wá rí ìyẹn ṣe ń bẹ̀rẹ̀, ó ti tó yẹn, ó ti tó yẹn oúnjẹ tó láyé lórúkọ̀ọ́fẹ́ ọlọ́pàá ti tó lé sí ilé ìfọ̀kẹ̀ tí ẹ̀ lè farajì ju kí ọmọ àlọ́ farajì tí ẹ̀ fi hàn farajì lọ ẹnu ní ìbẹ̀ ìdí òwúrọ̀ lówó àti òwúrọ̀ lọ́ farajì ó ti mú ó ti kú ti mú láàárọ̀ yìí yọ máa wọ ikú yọ máa sọ sọkúsọ àti pé fọlọ́wọ́n bá fọlọ́wọ́n bá ní ká ẹni tó bá yé jẹ́ tó ti wá kó lórí ayé ọlọ́run tó já sínú àmà wà ní ìjọba àfarati ọlọ́run ọlọ́run bá yìí kú tó bẹ́ẹ̀ sí farati akólòkò olùsàlẹ̀ àtẹ̀kùnlẹ̀ lọ́kọ́ ìgbà èyí láti kí ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ rẹ̀. ẹ̀ ń bẹ̀rẹ̀ pé sóbìnrin lẹ́sìn àbí ọ̀lẹ́sìn ọwọ́ yóò bá yìí ọwọ́ yóò bá yìí ṣùgbọ́n tá a bá fẹ́ dáhùn rẹ̀ tá a bá fẹ́ bẹ́ẹ̀ àṣì tàwọn tó bẹ̀rẹ̀ kọ́ àṣì yẹn tó tẹ̀ sánà lè tìlà gbọ́nà òun yẹn tó fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n ìkan tí wẹ́wẹ́ rẹ̀ ni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀sìn ọkọ lè ṣe ìyàwó bí obìnrin bá ń ṣe tó bá múra tẹ́sí tààrí rẹ̀ ní ti Islam Islam ìjánijápọ̀ fún ọmọ òfin mọ̀ṣọ́ lọ́ọ̀ ah! àbíkáwọn èèyàn mọ́tọ́ ilé yẹn má ti kú lé o àdánà nílọ ọbẹ̀ lọ fẹ́ babaláwo wọ́n jọ sí wọ́n jọ sáwó fún àti tí wọ́n bá tínú yọ́wọ́ ya máa gbóná ló wọ́n jọ sáwó fún hmm? tó bá bá jẹ́ fọ́ rẹ̀ mọ́ inú ni ó sì máa gbóná wọ́n láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì ń tẹ́lẹ̀ àwọn òdíjì lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn rẹ̀ ní òsè wọ́n ọjọ́ kan tí ọba ti wá sí lọ́yà máa tọ́mọ́ sí ẹ̀ ló ti fi ẹdílé ló ti ta lọ́ba rẹ̀ díẹ̀ bí wọ́n náà ti sáàbù tó lẹ́sí yá bàbá sáàbù ó fi ilẹ̀ sẹ́yẹ nínú ẹ̀kọ́ ẹ̀ ti ta tí ìwọ bá sọ fún mi náà lẹ́sí ojú táwọn ti wò ó ìgbé ẹ̀sìn tó kọ bá ń ṣe mẹ́rin ìyàwó tó lẹ́sìn kẹ̀kẹ́ báyìí ló ń gbé ọmọ àti lórí ti lọ́dọ̀ ọkọ ẹ̀sìn ọkọ lè fi ẹ̀ náà ìlú ọ̀kadà pé ojú táwọn tó wò ó tí wọ́n sọ pé omi ò lẹ́sìn ṣùgbọ́n tó kejì ní pé omi ò jáde ní tẹ́lẹ̀sì wá àbí tẹ́lẹ̀sì torí pé ẹlòmí ìfojú wo báyìí pé tọ́ lọ́sà ẹ̀kọ́ ló di ní ọ̀lẹ́sìn àwọn òòrùn ní wọ́n nípa nípa ẹjọ́ ọlọ́dọ̀ ọlọ́wọ́ ẹ̀yọ́ ọkùnrin ní wàhálà wàhálà pọ̀ lọ́wọ́ láti ilé ìjọ oníwọ́ òkèrùn wà ní ẹta gidi pọ̀ gbà wẹ̀ àtàkùtà bá ní ọba wẹ́lẹ̀ ọ̀rẹ́ tó bá ti yàtọ̀ àti àlámọ̀ orí nìkan láti dáyàtọ̀ àwọn wọlé àlámọ̀ orí nìkan lójú táwọn rẹ̀ nítorí kí ọkọ rẹ ẹ̀yìn lọ́gbà tó fún ní ọ̀tajà ń ta akẹ́kẹ́ ìwọ́n ló fẹ́lẹ́ lè fún múlẹ̀ lọ́wọ́ gbogbo ikọ̀ ọlọ́run tọ́lọ̀ bá gbogbo ọlọ́run tí ó bìọ́ yóò dúró nípa àwọn ọmọ ọkọ rẹ yálà wọn ló gbé ní àbíyàwó mi ló gbé bóò ló ti mójútó wọn tó dúkìá ọkọ rẹ bóò ló ti mójútó ọkọ àwọn ni o ti ó bìọ́ bẹ́ẹ̀ ni wà lọ́kọ̀ tó mójútó ìyàwó rẹ ọkùnrin jẹ mú òjọ́jọ́ nìkan tó pé ìtẹ́lẹ̀ ọ̀tọ́ wọ́n ta ọ̀pẹ́ ìjọ́jọ́ bá làwọn ọ̀rọ̀ níbẹ̀ òbí lọ àwọn àlámọ̀ ìlú ní yàtọ̀ ṣùgbọ́n afẹ́ sí lọ bákan náà láàrin àwọn kan máa lọ tó bí ọba ìwọ̀n obìnrin ọyàtọ̀ obìnrin ní obìnrin sì ká mọ́ àwọn obìnrin wọ́n ti rú kásìkásì obìnrin sì ká ó mọ́

àwọn lásòrò láti àyè kẹ́lẹ̀kẹ́ ó pèrò ló wà obè òwúrọ̀ wọn bá tó wọ́n mílíọ̀n fún òní pèrò wọn kí oúnjẹ bẹ́ẹ̀ lẹ́nu tó fẹ́sẹ̀ kọ́ láàrin ìmáàmù ó dúró láàrin wọn kò ní tó wájú àárín wọn ni ó dùn àárín gbogbo ṣùgbọ́n máa mú títí wá tó wájú àwọn ibi títí yàtọ̀ lẹ́nu bákan náà láti òkú bákan náà láti forí balẹ̀ gómìnà ní wọ́n yẹ ọgbọ́dọ̀ láàbíyá rẹ̀ aṣọ olówó sí ọgbọ́dọ̀ láàbíyá

òun ní má jẹ náà màláìka bá ti sílẹ̀ láwọn ilé ipá ilé ìlú ìlú ìlú ìlú sọ̀rọ̀ lómi ìlú ìlú ìlú ìlú ìlú ìlú náà ọ̀rọ̀ mọ́sálásí yá àti mọ́sálásí àmọ́ apá àmì ilé díẹ̀ ogun ẹ̀yìn ẹ̀sẹ̀ ní ọgbọ́dọ̀ tó bẹ̀rẹ̀ sí ìyàwó ń sàlẹ̀ ilé ipá gbogbo obìnrin náà tún bẹ̀rẹ̀ torí ìtẹ̀mí ti lọ mẹ́jọ́ rẹ̀ lóyè fóbìn ọmọ ọwọ́ àti fífi ọ̀tẹ̀wò gbogbo yòókù ti bá ń hàn ọ̀rẹ́ ọgbọ́dọ̀ tọ̀ yọ́wọ́ dàbí pé ní ma pọnmi bọ̀tá pẹ̀rẹ̀ ní fi ń pọn ní pọn àbẹ́ tí yóò romi yọ́ máa romi kùtà sínú àgbà yọ́ máa rọ́ ní ọmọ àwọn òbílẹ̀ ìgbọ́n tó sọ pọ̀ lọ́kù láàrin ọdún kan lè mọ́ bẹ́ẹ̀ tó bá ti wá lórí mẹ́wàá yóò wá fi ìwó yẹrú yóò tẹ̀lẹ̀ náà gbọ́gbà wá ti tán ló ti gbé wá gbéwà ní àpá àpá ó ti ṣe ẹ̀tẹ̀lẹ̀ lọ́nà sí lọ ìdíṣẹ́ bí ẹ̀tẹ̀lẹ̀ tó ṣe ẹ̀tẹ̀lẹ̀ lọ́nà sí lọ ọjọ́ ìfẹ́ gbogbo lórí gbogbo gbogbo jẹ́ ti ṣe Bákan náà lágbọ́dọ̀ ti jọ sí wa ìgbésẹ̀ dá ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbogbo ohun tí mo wí lákọ̀ọ́kọ́ yẹn yẹn kì í ṣe àgbàdo àti àbíyà ẹni ní ìbẹ̀ lọ́dọ̀ nípasẹ̀ ó jẹ́ pé yóò ṣe ìsìlámù ẹ̀ ọ̀ní ọmọ ṣe nípa ìjọ ọ̀rọ̀ wọ́n dẹ̀rẹ̀ ṣùgbọ́n kún ta ṣe ń sọ nínú ọ̀dọ̀ ẹni ní pé ilé yóò bí tutù àlóògbò rẹ̀ gidi bẹ́ẹ̀ ni pé ọ̀dọ̀ àṣírí wà ní ọ̀gbàgbà lọ fún nínú gómù ọlọ́bí díẹ̀ lójú tí ìsìláàmù ṣe ṣe aláǹfààní láti ṣe ti yóò bè àwa mùsùlùmí lọ fẹ́ wọn kí ni hikima tó wà bẹ́ẹ̀ tó wọ́n tó jọ́kùnrin ọgbọ́dọ̀ jọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní fẹ́ ti yé lóbi ìlú ìtọkùnrin ní obìnrin ni wọ́n obìnrin wọn níwàá ṣe ìjì tí wọ́n láti máa sọ gbogbo obìnrin náà ètò ọkùnrin ọlọ́gẹ̀ẹ́gbẹ̀ẹ́ ọlọ́gẹ̀ẹ́gbẹ̀ẹ́ ọlọ́gẹ̀ẹ́gbẹ̀ẹ́ obìnrin ẹjọ́ tí ìyàwó ìrìnkẹ́ lọ́kọ́ òun lọ́kùnrin tó bí islam ju ogún ọ̀tọ̀ ọjọ́ kùn gbọ́dọ̀ rí change wọ̀n á yóò sọ̀hì ṣùgbọ́n obìnrin mùsùlùmí wà lọ́ọ́ fẹ́ ìrìn yóò fúlà abẹ́rẹ́ ṣùgbọ́n bí ìbájú wa torí fún wọn ní tí àti wọn ń tẹ̀ láti ṣe lẹ́nu ó lè jẹ́ pé yóò lè jẹ́ jẹ́ òjì ó lè jẹ́ jíù ṣùgbọ́n iná ọba jẹ́ tó kí n ṣe gẹ́gẹ́ ní méjèèjì ó jẹ́ olóòtàkọ́ńbélé èèwọ̀ ní méjèèjì ìtàwọn olómìnira ọ̀rọ̀ ní méjèèjì èèwọ̀ ní méjèèjì ọlọ́run bá pé ó pè nǹkan ní ìwọ̀wọ́ fẹ́ ṣe wàdá òní ní ọ̀bẹ ojógbìn ọmọ ewu gbígbẹ̀ lọ́wọ́ ó ti bá yé ẹjẹ́ ọ̀hún gẹ́gẹ́ ti bàjẹ́ láì sí ikú méjèèjì ìbàjẹ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ wà lọ́kùnrin ọgbọ́dọ̀ fẹ́wọ̀n kí lọ́pàá tí wọ́n fún òun ní sí àìsàn tí wọ́n tẹ̀lé wọ́n bá ti ronú sílẹ̀ ni wọ́n tẹ̀lé sí wọn ṣùgbọ́n kí sẹ́yìn ní sí fún ní sí àtúntò tẹ̀lé sílẹ̀ yẹn ni wọ́n fún máa ṣe ìyẹn tó jẹ́ ìyàwó rẹ̀ ní sísẹ̀ ìlà wọ́n ló bí báyìí báyìí báyìí báyìí wọ́n ní ká kírun bẹ́ẹ̀ kà á fún ààrẹ wọn wasi kà á tó bá sì kà tẹ̀. ìjọ ti mọ̀ pé ẹ ti lójú ọ̀nà mọ́ mo rú bí báyìí lọ́lọ́ lẹ́lẹ́lẹ́ wọ́n sọ nípa ọ̀rọ̀ ajé bẹ́ẹ̀ ọ̀yá lọ́wọ́ owó bẹ́ẹ̀ lọ́wọ́ orílẹ̀-èdè wo ni wọ́n sọ nípa tó gbogbo orílẹ̀-èdè wọ́n wọ̀ sí àyè kan lọ́dọọdún sọ àyè wọ́n tó wá kí àrẹ̀kọ́ àbóyọ́ ọjọ́ ọdún

ọmọ ọ̀tọ̀ ní ọ̀lọ́dẹ lọ́wọ́ ọgbọ́dọ̀ mú wá o orílẹ̀ ọba ti mú wá ọmọ tó ń bí fún yọ́ sọ tẹ́lẹ̀ sí rẹ̀ wọ́n á bí gbọ́dọ̀ tí kò gbọmọ tẹ́ ìbá ti ń bí yẹn gbọmọ náà náà padà jí àwọn òbí tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ fún náà fámílì sọ bẹ́ẹ̀ fún ẹ̀rì yóò mú ra sí yóò sì lọ́gbọ́n sí òtù nílẹ̀ má dáná fún yọ́ sá dáná fún inú fún chọ́ọ̀jì tó kọ́rọ̀ sínú ní kàfún wọ́n lọ sínú kíní fún bẹ́ẹ̀ ni ọkẹ̀ ní wọn lálàá tó wọ́n rí jésù lójú rẹ̀ tí ó ti wọ́n fi àdìjẹ ní lórí òjésù òtí fọ́tò àdẹ́bí bèrè fọ́tò òjésù tó ti gbọ́n five hundred and seventy years ń tàbà ní wọ́n fi jìnà síra wọn six ten ń tàbà ní wọ́n fi jìnà jìnà lójú rẹ̀ síra wọn gbogbo lẹ́yìn forty years láàrin mi gbogbo ẹsẹ̀ six ten ń tàbà ààrí fọ́tò àfọ́tò sì ti lójú ayé àdẹ́bí bóyá lójú ayé lójú ayé àdẹ́bí ló fi jẹ́ pé àwọn mẹ́rin tí wọ́n ti Jesus tí gbogbo wọn ni wọ́n ké wò sí jáde ẹ máa gbà ní orúkọ báyìí ló pẹ̀lú kẹ̀sẹ̀ fíìmù lásán ni wọ́n máa ti sọ níbi nǹkan níjọ́ tí wọ́n ti gbé ní ó sọ níbi ọgbọ̀n náà ké wò sí gbogbo ẹgbẹ́ ló dé sí. èyí tó ti kún bẹ́ẹ̀ náà ilé èkó tó ló ti kọ́mẹ́ǹtì jáde kó tó kú. ìwà mọ ohun pé mo èmi kẹ̀sẹ̀ fíìmù jáde pé kọ́ máa jẹ́ àgbéléwò lásán láwọn èèyàn sọ níbi nǹkan yìí ó ọlọ́run tó fẹ́ sáà mọ̀ wà lójọ́ kẹ́ẹ̀ ti di mẹ́sẹ̀jì kò sú àlẹ́bí bẹ̀ tó bí èso rẹ̀ tó ń fẹ́ wo fẹ́ jáde nìkan tàlẹ́bí àwọn tó ti gbà á nígbà àlẹ́bí dùn lára àwọn tọ́lọ́ ọ̀nà sọ pé ńná láàrín ẹ̀sánilẹ̀ dékẹ́rọ wà ní ìlànà àwọn aláṣọ ìlẹ́sì ìtàgé àwọn alẹ́ ìlànà máa sọ ọ́ ọlọ́run bá ní sọ ìsìláàmù rẹ̀ kìí tàwa tàbẹ́lá àwọn aláṣọ tó àti ẹ̀mí bá láyé ti wá torí àwọn ọ̀tẹ́ ìsìn pọ́ọ́ tí wọ́n bá ṣe sí ní ti ẹmọ́ báyìí di ìgbàlà fún ọlọ́wọ́ wájú àbí ẹ̀fọ́ àti bẹ́ẹ̀ pa ojú ẹ̀pà ń fẹ́ ọ̀ jọba padà di lẹ́rẹ́ yóò di ẹ̀fọ́ ńlá ní ìyá 2000 wọ́n fẹ́ sọ nàìjíríà di christian country wọ́n plan rẹ̀ tí wọ́n ti ń lé bọ̀ tipẹ́ àti gbogbo ẹni wọ́n ti gbé kí ìgbọ́wá ìgbọ́mọ̀sá àti ìlọrin jíjẹ́ banque bọ́ńkẹ̀ pípọ́ ó wá ó fi lè sá òfin lè rí èbó tó wá náà nígbà tó lọ́wọ́ ó gbé níṣe rẹ̀ níbi tí èyí ò lérò pé kẹsì ti lè jáde àwọn gómìnà Zamfara gómìnà Kánò gómìnà kìnnì àwọn kẹ̀ gbé kìnnì jáde ní ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà níbi tó wá jẹ́ Christian country wọ́n máa gbọ́lọ́gbọ́ ṣẹ̀ríà wọ́n lọ ní fáyẹ̀sì

ṣùgbọ́n ọ̀tọ̀ ni wọ́n gbà lérò ẹ̀yìn tọ́lọ́ lórí jẹ́ wọ́n kó bíire sọ̀bà àtẹ́rì wọlé kí ni bíire sọ̀bà àtẹ́rì ní ẹ̀mí book business and bullet ní àwọn ìbò kú wọn gbogbo áfíríkà pọ̀ dáadáa kí ni búùkù yẹn wọ́n ní ẹ̀mí gbé kí ni láti ẹgbọ́dọ̀ kàwé ẹgbọ́dọ̀ kàwé lẹ́yìn tó jẹ́ bí ẹ ti ká ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀sìn yìí gbogbo àwọn tó lọ ń bá lódodo tó lọ ọ̀pọ̀lọpọ̀ ìsáàtì ní jẹ́ isaac àti bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ joseph ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yusuf ní jẹ́ joseph ọ̀pọ̀lọpọ̀ yahoo eh, ní jẹ́ david wọ́n ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n táwọn tó yẹ wọ́n mójú tó àwọn tábìlìtì kẹ̀kẹ́ yìí tí wọ́n tí wọ́n tí wọ́n ojú táwọn fi gbogbo ah, táwọn fi ní àwàdé táwọn fi ní ṣùgbọ́n sẹ́ńtìjọ́ àwọn fi ní gbogbo ẹ̀sẹ̀kọ́ndì àdúgbò yìí wọ́n ti rí ohun ṣe gbogbo wàhálà wọn lọ ṣùgbọ́n tí wọ́n bá jí lóbi tí wọ́n gbé yé ẹ̀sìn àlẹ́bí yẹn kó lẹ́nà àwọn ọ̀dọ́ sí àfíìlì ayé àti fíìlì ẹjọ́ ìgbìlẹ̀ òkè yàmà tó ń pè iṣẹ́ fún sájẹ̀ ẹ̀sà lọ sí primary ẹ̀sà lọ sí secondary ẹ̀sà sáàrẹ̀ ní ìwòsàn ẹ̀sìn jésù kù kájẹ́sì wọn ṣùgbọ́n ní sọ́lọ́ iná hàn yẹ kí ìdú ilẹ̀ káìdá wọ́n jẹ́sẹ̀ wọ́n àti ìdú káìdá ọlọ́run bá ṣe ṣe ọlọ́run borí òjèjì ẹ̀yẹn mú ẹgbẹ́ bẹ̀rẹ̀ lọ ẹ̀rọ kékeré ní ẹjọ́ wa wí أشهد الله إله إلا الله أشهد أن محمد سوى الله سجان lókùtà àbá fún gbádùn lọ́wọ́ ní ọ̀dọ́ láì ọ̀yẹ́ rẹ̀ ń bẹ báyìí náà jù lè pé wọ́n bá ìgbé mọ́ títà mọ́sùn kẹsàn jóbe tí ń lo ìjá nígbà rẹ̀ tí wọ́n máa hẹ̀ nínú ní lọ́wọ́ lọ́wọ́ ní àwọn ní pláàni gidigidi ni fún Islam táà ìgbó yá jùlọ àti ẹ̀sìn bá Islam láyé ṣùgbọ́n náà bá ní darí ẹ̀ ní darí ẹ̀ jẹ́ gbogbo ilé ẹ̀kọ́ táwà táwà lọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó yẹ pé jọ fáìdé wọ́n wá bí màá lóòrùn sáájú ẹ̀yà máa kọ́ lórí fún wọn láwò nílò orí lọ́pọ̀ orí wọ́n bá wọ́n tún wá fi iṣẹ́ ìjìnlẹ̀ ní ìmùlẹ̀ wa lọ́wọ́ lọ́nà wo òun ló mú ọmúlé sọ gbọ́ ọmọ tó bá ní ìṣúra jù nígbà ilẹ̀ lẹ́gbẹ́ ló wọ́n bẹ́ẹ̀ sí máa ń náà wọ́n lé kéwù àti mùtò òun náà sí gọ̀díẹ́ lòun náà bá bọ́ bẹ́ẹ̀ ẹ̀dàkùn tàbí fẹ́ máa na ọmọ tọmọ ní kò yá wọ́n tọ̀jẹ̀

ṣùgbọ́n ètò ọlọ́run ọba lè fi sílá ẹ̀sìn àdámọ́ ni ẹ̀sìn tó yẹ pé kò sí títẹ̀ bí ọgbọ̀ tí ò ní mọ̀ fẹ́ sí lé kiri yóò gé gbọ́ mọ̀ fẹ́ sí lámẹ̀ àwọn gé mọ̀ fẹ́ sí lámẹ̀ wọ́lọ́ ṣùgbọ́n tó ilẹ̀ ti mọ́ wa ó ti mọ́ bá ń bí yìí pápájú láwọn àgbàgbà wọn ní ẹyọ ilẹ̀ ti mọ́ wa wà láà ṣe mọ́ lọ́sàn gẹ́gẹ́ ẹ má jẹ́ tó bàbá kan sọ fún mi ní bí ọ̀sẹ̀ méjì nísìn pé tó mo ti mọ̀ pé ẹ̀sìn mọ́ lórí àwọn ọmọ mi bàbá ti dákù sọ bàbá mi bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì lọ torí àwọn ní ń rí lójú àwọn ní ń gbádùn àwọn ọmọ ìgbà ìjọ ìjọba ayé ti lé títí ní ojú lọ́jọ́ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n tẹ̀sí ní gẹ́ẹ́rù ní wọ́n àwọn ilẹ̀ tí mo bá rí lọ́ba ilé òkú kí mo bá ilẹ̀ mọ́ ìyẹn kẹ́ kú lóye ẹ̀yìn ilé òkú lọ́kọ́ ṣùgbọ́n wọ́n máa wọ̀ ní pé ọ̀rọ̀ fojú mi rí wọ́n fojú mi rí ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run èèyàn lọ bẹ̀rù ọba bẹ̀rù ọlọ́run gbẹ́rẹ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́run ló máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bẹ́ jẹ́ bẹ̀rù ọlọ́run ọbẹ̀rù wọn bá ti bẹ̀rù ọlọ́run ọbẹ̀rù tí kí wọ́n ti bẹ̀rù tẹ̀lé ayé mi ìwọ́n bẹ̀rù ọlọ́run ó ìgbéyàn bẹ̀rù ọbẹ̀rù ọlọ́run

obìnrin ọ̀lẹ́sìn kì í ṣe àlàyé fúnra ó ní àlàyé àlàyé rẹ̀ náà kò bá òkè àlàyé ìyá mi lè lọ sí àkókò ìyára أشهد أن لا إله إلا أنت أستغفرك